الحمد لله رب العالمين خلق الجن والإنس ليعبدوه ọpẹ́ ni fọ́lọ́wọ́ bá tó dá àlùjànnú àti èèyàn nítorí kálẹ̀jọ àjọsìn fún wa bayyana lahum tariqal khair liyaslukuhu lábẹ́ ipá àjọsìn fọ́lọ́hún ọlọ́run bá náà ṣàlàyé ojú ọ̀nà tágbà àjọsìn fún kó lè bàjẹ́ pọ́hùn náà láàrin ńlá sítọ̀ àtọ̀ríkọ̀ ṣáàr lábẹ́ ipá àjọsìn fọ́lọ́hún ọlọ́run ṣàlàyé ọ̀nà téèyàn lè rìn tó jẹ́ pé ọ̀nà àgbẹ́ni ọ̀nà aburú ni níyẹ̀ ìtẹ̀nìbù kálíbà àyàgò fún kálíbà kúrò ń bẹ̀. wàjálà ahùn mọ̀dáríkà wàháwà ọlọ́run fún wa ní ọ̀nà tá a gbà máa ronú máa tí ò dáa. ìyàrífóònà bí àgbọ̀ọ̀rọ̀ nípa náà fẹ̀ táàbì máa tí ó jẹ́ aburú tó lè kó nira bani àti nǹkan àǹfààní wàlúkẹ́rù wàṣọ́rù táàbì máa dáadáa yàtọ̀ lọ́fi sọ wípé inna khalaqnal insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an basira ọlọ́run ní adá ọmọ èèyàn suratul insan ayé àkejì kẹta adá ọmọ ènìyàn láti bí àtọ̀ tá a rò pọ̀ mọ́ takọ akọ àti tabo tá a rò pọ̀ mọ́ra wọn torí pé àádàn a inú ilé ayé àdánwò náà làwa wà fájọ àyìnà wùsẹ́mí àmbásí rọ ọlọ́run ní ká máa gbọ́ ó sì ní ká máa rìnà ara ingredients nìyẹn ara nǹkan èròjà táàfin sọlọ́run táàfin jìnnà sí ní tí ò bá bẹ́ẹ̀ tí ọlọ́run bá mú nìyẹn òun ní rí kódà ẹni tí ò lójú tó jẹ́ bí òfìta ọlọ́run fún ní tinú ó sì fún ẹni tí ò létí ìta ní tinú ti fi ń gbọ́ ìyẹn pé gbogbo wọn náà wọ́n mọ̀ jẹ́yàn láyé tó ń ta ìlójú àtà ìlétí nǹkan ni fi jẹ́yàn láyé òfin tó fi jẹ́yàn lábẹ́ ẹ̀sìn ọlọ́run náà iná adéyiná òsèbí ọlọ́run láàtọ́ sọ́nà àfimànà tó tọ́ ìmọ̀ ṣáàkìrọ̀ ń wá ìmọ̀ kakùrọ̀ ọwá kó jẹ́ pé òun ló ń sẹ́sà pé ó sì jẹ́ tí ó mọ̀ dúpẹ́ fọlọ́run pẹ̀lú sísìn wà ìmọ̀ kàfùrọ̀ àbí kó kọ́ tọlọ́run tó jẹ́ pé òun ni ó máa má dìsáìdì bẹ́ẹ̀ kẹsẹ̀ pé nítorí ọlọ́run wa tó rán ànábì ọba tí ni Muhammad tó rẹ̀ rẹ̀ sọ òun ló dáa ju gbogbo ẹni ọlọ́run kó má sàgbà sọ̀láàtù wa kó gba ìyáàmù wa. wàsáà àbẹ́yìn náà sọ́fà wàlúmọ́rùwà wà á kọfà bílẹ̀ mọ̀ ṣáàrì wà sọ́fà lùbẹ́ẹ̀tì haram. ànábì ló lóore jù ní gbogbo ẹbí ń jọ́sìn fọlọ́run pátá nínú gbogbo nǹkan tá à ń ṣe lẹ́sìn lórígun àti nínú áfílà sallallahu alaihi wa ala alihi wa sahari ọlọ́ọ̀bá ní sàlékún kí á ti dé fún o àtàwọn sàábì rẹ̀ àtàwọn aráalé rẹ̀ àyímọ́tìlú húdà wa mọ̀sọ̀rọ̀ bí hùzọ́lá àwọn ńlá ṣáájú gbogbo àwọn àyímà lórí ojú ọ̀nà ẹ̀mọ̀ tó jẹ́ tọ́lọ́n amọ̀nà tó pa òkùnkùn wàsálàmù nínú kẹ̀kẹ́ rọ aládàáwà ẹ̀yin olùgbọ́ mi lápájú ìlànà ọmọ ìyá mi ní Islam àdíìsì tí màá mú wáyé alhadis alqudsi ọ̀rọ̀ ọlọ́run ni ó tún ga ju ọ̀rọ̀ tànábì lọ sallallahu alaihi wasallam àdíìsì náà ó jẹ́ ti hadithu Abi Dharr radiyallahu ta'ala anhu àdéhùn bàbá dárì àlèdè fáárí ọlọ́kùnmọ́sá àbáyọ́nú sí fi máa yàrá wíìlì nínú nǹkan tánàbí gba àrọ́bì ní azẹ̀wọ̀já látọ̀dọ̀ ọlọ́run ọba eléyìí ni ìpele kejì nínú ọ̀rọ̀ òun tó ju ọ̀rọ̀ àtànábì lọ àmọ́ kò tó alukuran kẹrìm ọlọ́run gangan ní sọ̀rọ̀ yìí kò kà sínú alukuran kẹrìm ni àwọn ẹ̀kọ́ inú ẹ̀ làwọn abẹ́ sàmúlò níwọ̀n bá dìtà tó bá gbà wá mọ́. ya ìbáraji ọlọ́run lẹ́yìn ẹrú mi ẹ̀yin ẹ̀dá mi inni haramtu zulma ala nínú ìdánilẹ́kọ̀ọ́ wa iná àti sọ̀rọ̀ azulm àbòsí ọ̀nà ló tún gbà wáyé mo ṣe àbòsí léèwọ̀ lórí ara mi ọlọ́run ò ní sábòsí fáwọn ẹ̀rú ẹ̀ wàjà tó bẹ́ẹ̀nà fún muharrama mo sì ara yín ẹ má ọlọ́run sọ náà parí kí n kọ́ àmọ́ ọlọ́bù kàbíbọ̀ láàmìlélà àbí ọlọ́run bá rẹ̀ kì í sọ ọba alábòsí fún ẹrú ọlọ́run ti wá sí àbòsí náà léèwọ̀ ìtumọ̀ kọ́lọ́run sí léèwọ̀ ní pé ẹni tó bá ṣe yóò jìyà ọlọ́run ẹni tí ò bá ṣe ìyẹn àbòsí yóò rí ìkẹ́ ọlọ́run ọlọ́run dákun mọ́ sí wáyé alábòsí. yá ìbáàdí ẹ̀yin ẹrú sì ní ẹ̀yin ẹ̀dá tí mo bá fi mọ̀nà fàṣàdúnì ẹ wá mi lónìí mọ̀nà àdínkù ń tọ̀rọ̀ sọ́nà eléyìí túmọ̀ sí pé gbogbo gbọ́ta bá wà láyé láàmú wọ ọlọ́run lẹ́ni tó mọ̀ sàlékún ìtọ́sọ́nà fún wa mi ò tí ò lẹ́nìkan ìṣòro pa lè rí yóò sọ pé èmi ti mọ̀nà tán ẹ̀yọ̀ mi kò níbi gbólóhùn pé pàṣàdúnì ẹ máa wá mi lólùbọ́ sọ́nà ìrì àti lè rí. yà ìbáàdì ẹ̀yin ẹrú mi o olókùn já ẹ gbogbo yín lẹbi ń pa ilà mani àfẹ́hàǹtù àfẹ́ni tí mo bá bọ́ yó fàtàfẹ̀rìmú ní òsìnlùkùn ẹ wá mi lẹ́ni tí ó bọ̀ yín ìmọ̀ bọ̀ yín à ń bọ̀ wá síbi àwọn àlàyé ní ìfọ̀túwẹ́wẹ́ gbogbo yín lè ń pa gbogbo yín lè lébi yá ìbáàdì àfẹnití ìbá sọ ọmọ ádámà tí mọ ọwọ́ lẹ́nu tí mọ ọwọ́ lẹ́nu tí sì ń bùkátà kó jẹ àárọ̀ kí ebi tọ̀tàn ó dé torí pé níbi àlágbọ́yé ẹ̀sìn ọlọ́run tẹlomi bá ti yó ó di kó máa tàpá sọ̀rọ̀ ọlọ́run kò sí nǹkan kan ní ìtọ́ ní ju kó yó lọ ọ̀làkùn sí tẹ́lómi ní ju kó yó lọ torí ẹ̀ máa rọ́pọ̀lọpọ̀ àwọn elébi lábẹ́ pé ìtọ́lọ́mọba tó nílò ni o pé ẹ̀dá kò sí ilẹ̀ lọ́lọ́run wí ọ̀dà ìjókòó náà tàbá bọ́ àti náà ẹgbẹ̀rún bí wàá ti bá ti mọ̀ lọ́wọ́ kàtí mi ni wọ́n jókòó ẹ̀jẹ̀ wọn yóò tán tàbí kẹ́kọ́ fún ọ lẹ́ẹ̀kan pé jókòó tán jókòó wọn ibi ló dáhùn jókòó tàwọn tí ò nínú àwọn tó ti wáyé gan táwọn ọ̀rẹ́ jù àwọn ló wá kú àwọn ọlọ́run máa ń rìfà àti púpọ̀ jù nínú àlùkòrán tí wọ́n pè ní àyè mọ́lá kù pé ńgbà tí arán òjíṣẹ́ sí wọn tán àwọn mọ́láwò wọ́n wá sọ àwọn bọ̀rọ̀ kìíní àwọn onímọ̀ máa di kéèsì pé ṣé òní kan tó tó mú wa náà òpó nínú ìwọ̀nyí ìwọ yóò lérò wéré níwọ ni aláwọn ti sàfihàn bí mo ṣe ń wí mi ò fi kún o wọn sọ bẹ́ẹ̀ sáwọn òbí Ọlọ́run láwọn tó yóò tán irú ẹ̀ ń bẹ láwùjọ wa iná tó yóò fi máa bẹ pálí tí àwọn òbí àkàlẹ̀ mọ́ta ni ó fẹ́ wò mọ́ láàyè àwọn kan yóò tán wọn fẹ́ gbọ́tọ̀ lọ́hùn ebi ń pa àwọn kan ni wọ́n fi wá gbọ́tọ̀ lọ́hùn tí wọ́n ti yóò tán wọ́n padà lọ́hùn ó wá kú ká mọ ta ló yó tó sì ráàyè tọ́lọ́hún ta lè fi ń pa tèsí pé ibi gan ló dè mọ́lẹ̀ nínú ẹ̀dọ̀ ọlọ́run àmọ́ lọ́n sọ fún wa yìí pé gbogbo yín ni lélẹ́bi o àfẹ́ni tí mo bá bọ́ ọlọ́run mọ́sà bọ̀ wá ọlọ́run mọ́sà tó wá. yá ìbáàdì ẹ̀yin ẹrú sì ni mi kó lòkùn àrùn gbogbo yín lẹ wà ní òhò ìlà mọ́ǹkà sáwòtú àbẹ́ tí wọ́n bá dáṣọ fún fàṣàkṣúùnì ẹ wá lẹ́ni tó mọ̀ dáṣọ kí n dáṣọ bọ̀ yẹn ẹ wá mi lálásọ ẹ bẹ̀rẹ̀ aṣọ lọ́dọ̀ mi kí n má fi yín sí òhò òsìkùn kí n sì dáṣọ bọ̀ yín yàyìnbá àjẹyìn ẹrú sí mi o ìnákun tó ṣe ó nábì láìlè wa nahar ẹ̀yin sátìsí lọ́sàn-án àtòru second person plural táwọn olóyìnbó ti máa wí nígbà tó lọ́n sọ pé tí lọ́n sọ pé tòkùtì òònà mi lẹ́yìn ó ń bá gbogbo wa sọ̀rọ̀ gbogbo ọmọ ádámà generality of mankind kò sẹ́yìn tọ́rọ̀ kọ̀ọ̀kan tó lọ́n sọ yóò bá wí gbogbo yín òun lè wà nínú àṣìṣe ó yàtọ̀ tọ̀ wọn ni bí lẹ́yìn wà nàá torí ọlọ́run ọba fi dá wa ṣùgbọ́n agbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ náà mọ́ lọ́hùn nígbà tó lọ́n bá wa sọ yìí ẹbọ́ náà ló tún àwọn kan pé láyà fún náà lọ́rùn àmọ́ àmọ̀rọ̀ ohun wáyà fún alóòna náà yóò máa rùn ún wọ́n yí apọ̀ ọlọ́run ẹbí ìfẹ́ ní tábà pa wọn tábà pa wọn láti wọn máa ń ṣe àwọn apọ̀ ọlọ́run bá wí mọ́ àwọn ni àwọn tó wà ní àyùmọ́lá àhálà àwọn tó ń bẹ lókè tọ́lọ́n ìwà lọ́lọ́run bá ń sọ yìí ìnákùn tòkìtìhónà tòkìtìhónà mi lẹ́yìn wà náà ẹ̀yìn tí ẹ̀yìn máa ń ṣàṣìṣe lọ́sàn-án àtòrò wàhánà akérò dònú bàjẹ́ ní èmi sì lọ́ba tí máa kúrú ẹ̀sẹ̀ jìnnì tán yányá pàṣàkìrò ni ẹ máa wá mi lára foríjì àgùfèrè làkùn ní foríjì yìí ẹni tó bá mọ̀ tó ń jẹ tó ṣe yóò wọ́ lọ́nà lára foríjì ẹni tó bá mọ̀ pé òun kópa níbi ìnira yóò wọ lọ́nà aláforíjì tó bá mọ̀ náà oníjẹ́ pé ẹnì kan sọ ní gbogbo ìgbà ẹ̀sìn ni ó rẹ́gúléètì àyíká wà yìí àtàyè ti ń bọ̀ ìtì kàdéèsì tán o mo fẹ́ kà tán nítorí sọ̀rọ̀ mi lè tásìkò bá wà. yá ìbáàdì ẹ̀yin ẹrú mi ò ìnákùn láǹtàbùlógù dórí gbogbo yín ò lè ní rírà pàtàkì òru mi ẹ tó ẹ mélòó ni èmi mo dá yín ẹ kápá kẹ ẹ nira ábẹ̀lẹ̀ fẹ́ fi nira kàn mí wàlẹ́ ń sábìlógò náà fún yín ẹ lè sèmi láǹfààní kan ẹ kápẹ́ pàtàǹfààhùn ni níbi tí wọ́n pẹ́ tẹ̀ wá sèmi láǹfààní kan. mọ̀ pàǹdé ya ibadi ẹ̀yin ẹrú sìn mí lọ́wọ́ anna awwalakum gbogbo yín látòrí ẹni àkọ́kọ́ yín wà áàkìrọ̀kùn àtẹnitá adákan yìí wà ínsàkùn àtẹ̀yànú yín wàjínàkùn àtàlùjànúnú yín kánú àlà àtìkọ̀ kọlùbì rọ́júlìn wà hídì mínkùn gbogbo yín wá kójọ wá tẹ̀lé nìkan tó bẹ̀rù ọlọ́ nínú yín ẹ fi so lórí fi òun ẹ̀mọ̀ wá tẹ̀lé ẹ̀mọ̀ sì ní dákùnmọ̀ júwèé ìlànà ọlọ́run fún wa táà fi sórí ráyà tàbíyàmà náà záàdà zálẹ́kà fi múlùkì ṣe à léyìn òlé mi lọ́lá o kí ogun yìí ti sùn jù kó má sálà kó lórí ilẹ̀ mọ́ kò lé mi ya ibadi ẹ̀yin ẹrúsìn mi ẹ̀yin ẹ̀dá mi law anna awwalakum tó bá pé ààrẹ ni àkọ́kọ́ nú yín wa akhirakum àtẹni tó kàyìn nínú yín wa insakum àtẹyẹnú yín wa jinnakum àtàlùjẹnú nù yín kánú àlà afdari qalbi rajulin wahidin minkum ẹ wá ẹ náà kò dín nǹkan kan kù nínú ọlá bí masajidu mọ́ọ̀f mo ṣe jẹ́ thousands àbí billions tó láyé wọ́n á pe àdánù àwárí nìkan kan bẹ́ẹ̀ gbogbo yẹn wá ní òòsàn lẹ́fẹ́ sí igi lẹ́fẹ́ bọ iná lẹ́fẹ́ sìn mẹ́rin pọ̀sọ̀ dáríkà fi múlìkì ìgbìn múlìkì ṣe à kò dín kankan kù nínú ọlá rẹ kò sọ pé mọ́jọ́ ọlọ́mọ yá ìbáàdì kò tí ì tán o ẹ̀yìn ẹrú mi làwọn á nà awwalakum Allahu akbar látòrí ẹni àkọ́kọ́ nù yín bàbá ńlá wa Adam wa akhirakum àtẹni tí ó wà tí ó láyé kàn nínú yín wa insakum àti èèyàn yín wa jinnakum nù yín fi ẹ wá gun ẹnì kọ̀ọ̀kan yín wá ń béèrè fa a'taytu kulla wahidin mas'alata mo wá fẹ́ ní kọ̀ọ̀kan yín ní ibi ń fẹ́ ma naqata dhalika mimma 'indi eléyìí ò dín kankan kò nínú tí bẹ́ẹ̀ lọ́dọ̀ èmi ọlọ́run ọba ẹlẹ́dàá yín illa kama yanqusu al-miqyatu idha udkhila al-bahra àfi tó bá lè dúkù tábẹ́rẹ́ bọ òkun ẹ̀rí pé sì lè dín kankan torí abẹ́rẹ́ ò ní gbómi wá tàbí kó jẹ́ pé kò ní tùmọ̀ kò tí ì parí o yá ìbáàdì ẹ̀yin ẹ̀dá ẹ̀yin ẹrú mi ìnámà ìyá àmàlùkùn tó iṣẹ́ tẹ̀ ń ṣe yìí nígbà tá a ta yín sínú ilé ayé àdánwò yìí àwọn tẹ́wọ̀n yìí kò sí àlákùn à ń bẹ́ o kò sẹ́ni tó mọ nǹkan dè jọ lọ́n lọ kò sẹ́ni tó mọ nǹkan sọ́jọ lọ́n lọ à ń bẹ́ o tó mọ òwà fi ìyá ẹ̀ sì kẹfẹ̀ẹ́ faman wájàdà kọ́yọ̀ ẹni títí ẹ bá dáa tó dábọ̀ rẹ̀ gẹ́ pàlì ahmadilá ó dúpẹ́ fọlọ́n wà man wájàdà kọ́yọ̀ ọ̀dà àlè ẹni tó bá jẹ́ pé ìdàkejì ẹ̀ ní tiẹ̀ aláyàlú mẹ́nà ìlà nàfà kó má bọ̀ ẹ́ nìkan àfara ẹ̀ olóbọ̀ ara ẹ̀ fa rọ̀wá wò muslim àdéhùn yẹn gùn náà muslim ló gbà wá nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àwọn àdéhùn ìyá àkọ́kọ́ tanzihu Allah subhanahu wa ta'ala wàná yóò lè bá di àyìn ẹrù ní bàbá dùn bá dọ́ ọlọ́run bá wá lóun ṣàbòsí ó sì kọ̀pẹ́ ẹrú àwọn ẹrú ẹ̀ níbi kí àwa náà máa ṣe àbòsí ara wa àbòsí sì ni wádò ṣe fi ìwọ́yẹ̀rì mọ òbẹ̀rẹ̀ ká fi ìka tí ò tọ́ sínú ká fi remú ibi tí nǹkan ò sí ká gbé kabẹ̀ ntí jábòsí nìyẹn. nínú Sahihain Sahih Bukhari àti Muslim ó wá nínú àdéhùn ọmọ ọmọrùn tó gbọ́dọ̀ sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run sọ wípé iná zulma àbòsí lòlòmọ́ràn yawmal qiyamah òkùnkùn ní alábòsí ó bára wọn òkùnkùn àbòsí náà sì ni tó bá dúró gbọ́dọ̀ qiyamah. nínú sọ̀rọ̀ Bukhari àdéhùn àbí òrẹ́tà radiyallahu ta'ala àní nàbí sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run sọ wípé mọ̀nkáàsì ẹni tí nǹkan ọmọ ìyá rẹ̀ bá ti ramọ́ lọ́wọ́ nílànà àbòsí falyatahallal minha kó tura alẹ́ kó ń bẹ̀ fa innahu laysa thamma dinarun wala dirham kò sí dínárù àti dirham kò sí pounds àti náírà àti dọ́là lọ́jọ́gbẹ́lọ̀ kìíyàmù min qabla an yuqada li akhi min asanati kó tó di pé àgbà ọmọ ìyá rẹ̀ ká tó gbà ká tó gba dáadáa rẹ fọmọ ìyá rẹ tí ò lè rí kankan dá padà fún gbọ́dọ̀ gbéra òkè yá ká tó gba dáadáa tó o bá ṣe sẹpẹ tó bá tẹ ní dáadáa tó ṣe fa in lam yakun lahu hasana torí tó o bá wá ní dáadáa ó kò dà ní sẹ́yìn àti àfi àgbà ẹ̀sẹ̀ ń tẹ́ni tó sàbò sí kúnṣẹ̀ láti fúyẹ́ ọrùn tiẹ̀ pàtó rẹ̀ àti àlè yìí àwa àdàpọ̀ máa bọ̀ wípé ń bẹ lọ́dọ̀ ní alábòsí òṣùwọ̀n rẹ̀ nínú wà kú abala àkọ́kọ́ nìyẹn tàbí ká ṣàgbéyẹ̀wò ẹbí tó fi ẹkẹ́ ròmọ ọ̀pọ̀ máa dá mọ́nà abala ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìtanijí àdéhìsì tó jẹ́ tọ́lọ́run bá wà yìí subhanahu wa ta'ala bayanu istiqari al-ibadi ila Allah azza wa jalla fi hidayatihim min ad-dalal wa it'amihim min àlàyé wà ń bẹ̀ wípé kò sẹ́ni tó lè tọ́ wa sọ́nà kò sójú ọ̀nà tá a lè tọ̀ <clears throat> nílá fi pé ìdánilẹ́kọ̀ọ́ wa ní túbúlù sàlà ọ̀nà ọ̀la tí a bá sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ kò sí ọ̀la mọ́ mo fi ti tóbi ọlọ́run búra tí a bá sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ mi táyé ń lọ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbógun tẹ̀sí kò sí ọ̀la o kò sì sí gbàlà láwọn kan ti máa ń wí o torí àwọn ẹni tó máa ń wí pé ọ̀rọ̀ gbàlà ní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ o ẹ̀sìn ní ṣáájú gbàlà kọlọmọ jẹ́ kí ọ̀rọ̀ wa kó wà lélà káyé wa ẹ̀sìn ní ṣáájú gbàlà gẹ́gẹ́ bí sáfíìsì ti ṣáájú pẹ́ńṣọ̀n àwọn kan ti work tired thirty five to forty years aláwọn bàbá bàbá mi ń gbé wọ́n fẹ́ kú síbẹ̀ nípa torí pé wọ́n ní wọ́n fi thirty eh, age of sixty five years iṣẹ́ ìjọba lẹ̀ wọ́n wá ń panadit ìwé wọn tí o wọ seventy ẹlòmíì nígbà tó rí i pé kìíní ò ṣe súnmọ́ ìwé ti kún ó gbà fọlọ́n ló fi iṣẹ́ ìjọba lẹ̀ o kò sí sí náà wọ́n fẹ́ kú síbi iṣẹ́ ìjọba ọ̀fẹ́ kú síbi ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn yẹn tó yé. So ó dífíkọ́ọ̀tì fún wọn lábẹ́ àbòsí láti gba pension ó dífíkọ́ọ̀tì láti rí pension gbà. àwa ní kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀gbàlà ni sígbàlà máa ń wá láì sí lọ́n ṣáájú sí pension máa ń wá láì jẹ́ ex servicemen àbí ex serviceman sẹ́nìkan bá lóun lọ́jọ́ lórí òdu ọ̀sẹ́mùsì wọ́n gbọ́ pé lókà gbọ̀mù kí ń sanwó lòun náà bá lọ agbọ́pẹ́ kí ń sanwó nù wọ́n ní káàdì yín dà káàdì wo níbo lẹ ti rìtáyà rẹ̀rí bó ti pẹ́ tó bó ti pọ̀ tó lọ́jọ́ orí náà bẹ́ẹ̀ wọ́n ti yẹ̀yẹ́ ẹ̀ lọ́lẹ̀. níta fẹ́ mọ̀ ni pé tí a bá fi ka ẹ̀sìn fún mọ́ gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi láwùjọ kò sí ọ̀là mọ́ in fact láyé tá yìí. àákàn máa ń ẹ̀yin wọ́n ní sẹ́jú ọ̀tọ̀ sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin yorùbá náà ti sọ ẹni àfáà tó níyàn ń mu ọmọ rẹ̀ ò ní jẹ tíra nítorí kábúrú mọ́ kárí wa náà láti máa sọ̀rọ̀ àti máa sọ tọrọ àti máa bára wa ní òfin ẹ̀ka àfihàn kan pamọ́ tó jó dòdò nítorí kábúrú àbí ọlọ́run àbí ìbínú ọlọ́run nígbà bá tí bá dé sì bínú torí a rí àpẹẹrẹ àtàgbọ́yé ìbínú ọlọ́run lórí àwọn àdúmọ̀ tó kọjá lọ orílẹ̀-èdè wa tá a wà yìí artificial gbogbo aburú tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ artificial tó bá yẹ pé òsì náà ló gbogbo débi tó gbogbo ló gbogbo dé artificial poverty ni sòye tó bá yẹ pé ìnira kan là ń rí tá à ń fi hàn tá à fi ń tá ń fi èèmọ̀ tá à ń kanra wa àwọn kan kírèsì ẹ̀gísì àwọn kan ni tolóṣèlú wà bẹ́ẹ̀ tàwa aráàlú sọ pé àwa náà là ń wa ìnira wa pọ̀ ní ìjọba lọ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátápátá kò sí ìsìnkú ọlọ́run inú àpẹẹrẹ ìbínú ọlọ́run ọlọ́run dákun mọ́tà tó bílíọ̀nù tí ó ti kú mílíọ̀nù tí ó ti kú kẹ́tọ́ máa sọ pé ẹ wò bá fòrò àpèjúwe kan ibi tí wọ́n ti kú jù ibi làwọn kọ́ńtì tán pè ní developed country ibi àwọn ti kú jù ẹlòmíì ni wọ́n fẹ́ kú nígbà tí kò rówó tí ìdí àgbà tó lọ tán láwùjọ gbé dáwà fún ìnira tí ń rí látara àbòsí lóye. So, yeah àgbà tí èèyàn mánéèjì tó ṣiṣẹ́ ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ó ọ̀sán òru ìrìn àjò orèmójọ orèmójọ gbogbo tó rẹjọ ojú tó mílíọ̀n lọ pé lọ́ba di yáwó nínú kíni nínú àkáǹtì yahoo àti yahoo plus lọ́ba di yáwó àwọn ọmọ kan ń sẹ̀ wọ́n sì ń gbé wọ́n ń gbé àwọn agbófinró ṣépè mo wọkọ̀ èrò wọ́n sì ń gbé àwọn ọlọ́pàá ṣépè wọn ò sì kódà wọn ò yọ sọ wọn àmọ́ ìdí pé àtẹ́nìkan tó jẹ́ uniform man ti ń bẹ nínú ọkọ̀ àwọn ọmọ tí ń sọ̀rọ̀ gan wọ̀ máìdì pé kódà kẹ́yìn kan wọ sọ sójà torí pé wọ́n ṣe àbòsí kan fún wọn tó lágbára wọ́n sì ń na ayé sí gbogbo tó ṣẹlẹ̀ wọ́n ní báwọn ti wọkọ̀ yìí táwọn wọkọ̀ yìí àwọn ti san one hundred and twenty thousand láàárọ̀ lọ́gbọ́n táwọn ò bá fi owó yẹn kalẹ̀ àwọn òróró pa wọn pé wọn ò sì dìbò àwọn wá wò pé mo lọ̀rọ̀ ń lọ yìí àwọn akọ́fẹ́ sì ti wà láwọ́ àwọn tó sì ń fọlọ́run bá búra pé àwọn ṣẹ̀ṣẹ̀ tún pé àwọn èèyàn àwọn kan gbà kan gbowó tán pé ẹsẹ̀ nìyí báyìí fún wọn àlọ́ bí táwọn lọ mọ́ o àti padà bọ̀ wálé wọ́n lọ síbi wẹ́ẹ̀dì wọ́n ní tó ṣẹlẹ̀ tán ní ìsín ní ìsín káwọn tó wọkọ̀ yìí làwọn sọ yìí wọn ní àwọn òfẹ́ mọ̀ bóyá nìkan wà náà kọ́ àbọ́lọ́pàá kan àwọn yàtọ̀ àti ìdọ̀gbọ̀n apẹ̀rẹ̀ ti sùúrù ẹ̀ ti sùúrù. dókítà bá ń sọ pé àbòsí àbòsí ẹni tí ò bá rí ìnira àbòsí gan-an lè má mọ̀ tó máa bòsí ìyẹn jẹ́ ẹlòmí lè má mọ̀ mo sọ ọ́nà àwọn ọ̀daràn lẹ́kọ̀ọ́ mi tó lọ torí pé nìkan fẹ́ yẹ̀yẹ̀ jẹ́ lóbi lọ kéwòn tó o pẹ́ẹ́nì kan sẹ́yìn ẹ̀jẹ̀ ló fi lọ́jọ́ àárín àtọ́lọ́pàá ìnámọ̀lẹ̀ àmọ́ lóbi nìyá gbogbo sẹ́sìn ṣe á jọjì according to his intention táwọn ẹni sọ yẹn ó kárí gbogbo bá ti fẹ́ lọ ayé lásán ti ni torí pé ẹnìkan fẹ́ pa owó òun kónkó ó fi sọ́ọ̀gù láti lọ sòtèlú ó ní gbogbo tó bá wà àkọ́kọ́ òun fò kódà bó la fún pààyàn lọ ó ti sọ́mọ̀ òun gbọ́dọ̀ di tó wọn bá bẹ̀rẹ̀ látòkè wọn bẹ̀rẹ̀ nìkan tó wọn ti dókè ó sì ti wà nù sísẹ́m àwa ti ń wo àwọn èèyàn pé iléèyàn yìí èèyàn jẹ́ tọrọ ìyẹn tọrọ ọ̀tún ti débẹ̀ ọ̀tọ̀ ànáàsùn ní jíà ti tẹ̀lé àkèfà èèyàn àwòrán èèyàn là ń wò gbogbo ádámù hawa bàbá ńlá wa hawa à ń wo àwòrán yẹn àmọ́ tí yẹn ti tó ti bá rẹ̀ pé by all means and, and all at all cost òun fi àwọn ìrìnkè ayé yìí wọ́n sì ń hùwà bẹ́ẹ̀ àbẹ́ni tó wò pé jálàdì lóye iye nǹkan wò iye ẹsẹ̀ wò iye ṣíṣe jálàdì pé wọn àtọwọ bá gun jíìpù kí wọlé wọlé àlùbáríkà nù ó sì kí wútó ní lówó ó sì kí wútó ní lówó kí wọlé wọlé àlùbáríkà nù. Ah, ẹ jìnnà sí ẹ sá fún ẹ sá fún. ìran kejì nìyẹn ọlọ́run ní kò sí pé kò sọ́nà lẹ́yìn ó ti mọ̀nà tó tọ́ àfi kó jẹ́ pé ẹ̀sìn lájú èkún ìjọba ẹ máa gbọ́ ẹ̀sìn tí ìjọba bá ń sábà ti gbógun tẹ̀sìn wọ́n ti gbógun ti ayé àtìgbáyé gbádùn ọmọ èèyàn mo fi títóbi ọlọ́run bóra àgbọ́yé ẹ̀sìn lè ó lè gbà gan lọ́wọ́ gbogbo èèyàn níbi tí sọ́jà ti lè mọ́ ìbọn bàtà tó wáyé kí wọ́n fi ẹ̀sìn bọ́ àwọn ọmọ láti kékeré láti nọ́ọ̀tírì olùkọ́ tó yẹ kó pọ̀ jù nínú gbogbo skul pátápátá torí ànímọ̀ tí wọ́n àti lásán àmọ̀ ní solution wa o òun ni àwọn tó kàn yẹn lẹ́sìn lẹ́sìn òdodo irọ́ lélẹ́ iná pa àbòsí lélẹ́ iná sí ẹ̀tọ́ tí ẹ kọ́ gbà padà fún un ní tó sọ yẹn kò dáa sọ pé sọ́ọ̀rì wọ́n wá mọ ọmọ yẹn ńlá láti kékeré ẹ wá nírú ọmọ yẹn ni wọ́n wàá lò ní gbogbo àti lójú títí láti máa àwọn yẹn lé mọ́ kò fọ́ síbò tá a bá rí gbogbo ọmọ tọ́ tọmọ eighty bá gba títọ́ tọmọ twenty useless nínú percentage ta níyẹn ojú òsì twenty yẹn láti wà ládé. àwa ní ọ̀gá english ti wà ṣùgbọ́n ní ọ̀gá amad ọ̀gá science ẹ lọ bèrè ẹ lọ kó bá ń dìjọ ẹ lọ wo sáńkà ẹ sọ pé aláwọ àgbà tẹ bá gbọ́ ìwé tẹlómi kà tẹ bá gbọ́ tẹlómi ìbàdí níbi ìjọ ọ̀nà ìwé tí ò sí kí wọ́n fẹ̀sìn kọ́ wọn ọwọ́ àdìkan máa lé àwọn olùmọ̀ káàkiri àwọn tí ń bá wọn ṣe wá sí sọ tí ṣe wá sí ẹ mọ̀ pé ibi tó burú dé yìí àtúnṣe pé wá sí wá sí òkàtà ńlẹ̀ ni nílẹ̀ haúsá nílẹ̀ yorùbá nílẹ̀ ibo wọ̀lẹ́ àtúnṣe wá sí òkàtà ńlẹ̀ ni tó bá di pàwọn yorùbá tó ẹ bá gbógun kẹ̀kẹ́ pátápátá táwọn tó fẹ́ sọ̀rọ̀ lọ́nà lò lè sọ náà ó kéèyàn máa ó kù kálá àbí tó fẹ́ sọ̀rọ̀ ìjòkó ní túláàsì ní ayé òsè gbé mọ́ ẹni tí ò bá ráyè lálọ tí ò bá ráyè kó nàìjíríà tí ò ráyè kó agbẹ̀lẹ̀ kẹta bayanu anani ibada láti rúnà àyùn sílú àwọn ẹ lágbára kan àbí ìnira kan tẹ̀lé kọ́ náà àbáfàní kan tẹ̀lé ni sọ pé tọ́lọ́ mo ní wàhálà àtàmà lágbára mi wọ́n lè sọ pé ọ̀sán tẹ ọ̀pẹ̀ tẹ́ ń kulẹ̀ yín ọmọ so yòókọ́ tó bá so ọ̀sán tẹ́ ń mú náà làárẹ̀ mu wọ́n lè sọ pé kí bẹ́pẹ àtọ̀gẹ̀dẹ̀ àgbàgbà ìkúlẹ̀ yín kó mọ̀ so yòókọ́ tẹ́ tó sí ẹ̀tọ́ yẹn dùn yàn èèyàn tó ṣiṣẹ́ thirty five years tó òróró gbà èmi kọ́ o nìkan tó ṣiṣẹ́ ẹ̀tẹ́ tó òróró gbà àbẹ́ni tó wà níbẹ̀ tó rẹ̀ tó ẹgbà àbẹ́kọ̀ tó dàrú àbí hẹ́ẹ̀sì tó bàjẹ́ àbí ojú ọ̀nà tí ò da àbí nǹkan kan gbogbo àwọn kákáńká alẹ́ yẹn túrọ̀ àwọn èèyàn máa lágbára pé ẹ̀yìn ó sì máa jẹ̀bẹ̀ pẹ̀kan náà rúta rẹ̀ jẹ ẹ̀rí táwọn èèyàn alábòsí náà sọ pé náà náà máa wọ́sọ̀ náà máa dán inú wọn bí wọn ọ̀rọ̀ yẹn ò ní ju báyìí náà lọ sórí àkótó ti àbí àtúntì ká pé àmọ́ ẹ má jẹ́ kó wà sí ọmọ láàrin nínú Ramadan nìkan gbogbo ẹni tẹ́ ń gbọ́rọ̀ ẹ má jẹ́ kí wà ká máa gbọ́rọ̀ lọ́n títí àti láyé wa sani o ọlọ́kùnrin wúlò fún akáfíìsì rẹ̀ láyàtọ̀ sí ara mi. Wassalamu alaikum